ليغفر به ذنوبنا أحمده وأجلله وأعذبه وأثني عليه واهله ولا أحصي ثناء عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك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 وقد عرف اهل العلم العدل بل يقول بعضهم لا تدخل رؤية شهر رمضان إلا برؤية الثقة وقال بعضهم بل هذا أهم من الأول من هو عدل من هو عدل إنما هو من قام بالواجبات ولم يفعل كبيرة ولم يصر على صغيرة ولم يخالف المروءة وقال بعض أهل العلم ولا بد إذا كان هذا قوي البصر إلى آخر ما قرروا العلم ولكن واعلموا أن هذا الصوم إنما هو التعبد سبحانه وتعالى بالإنفاق عن الأكل والشرب وعن سائر المفطرات من طلوع الفجر إلى غروب الشمس فقال الله عز وجل فطبعا في دراسة الإنسان النبي صلى الله عليه وسلم ترى لك عملك هو الله ربنا سنكون جاء النبي بعد سنكون آية أتى أولا الصحابة jọ àwọn ọmọ ọ̀tẹ̀ pẹ̀lú àdáni ọ̀gbọ̀ngbọ̀ àìmọ̀sánlá ẹ̀yọ́ ìyànú ẹ̀sìn mo ń fi àsìkò yìí rán àwọn méjì bẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń rán ẹ̀sìn bẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala àwọn subhanahu wa ta'ala máa ń rẹ̀ ó sì jẹ́ pé gbàwẹ̀ bẹ́ẹ̀ káfí jọ́sìn fún òun káfí fi lè lékún ní ìpayà rẹ̀ mo ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ àgbègbè àtẹ̀yìn jáde wà ní ọjọ́ ìpayà nípa ìtọ́ nàá àti kó sínú ọ̀rọ̀ bọ́ọ̀lù tí a ń bí àwọn sùnkánú wà dáadáa láti àwọn àsìkò díẹ̀ pé Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan àwọn sùnkánú wà dáadáa gbogbo àná kó fi díẹ̀ kó ṣùgbọ́n gbogbo olùkọ́ kan orí máa pín tiẹ̀ níbi àdánwò bẹ̀rẹ̀ ìgbà gbogbo àwùjọ kọ̀ọ̀kan ìní ọ̀rọ̀ máa pín tiẹ̀ níbi àdánwò bẹ̀rẹ̀ ìgbà kọ́dà Ànábì sallallahu alaihi wasallam ó ti pàkíyèsí wa púpọ̀ nínú hadithi tí imam ahmed gawa min hadith abi hudada rọ́bì allahu ta'ala anhu allah abu hudada wà ní ọjà njọ́ka ní iraq ọwọ́ awo sako ìṣesí àwọn amùsùnmí láàrin àwa owó ní bá ń fi ọwọ́ lọ ẹ̀ ẹnì kan ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kí á lè àbí ìṣúná bàbá tiẹ̀ sọ̀hábíyù bàbá rẹ̀ ọmọ sọ̀hábíyù bàbá rẹ̀ bá fẹ́ mú gbà ẹni ẹwọ́ ní àbúrò rẹ̀ pé kí ló tó fi fi ọwọ́ lọ àbúrò rẹ̀ ní wàláyé ní mọ̀mọ́ ní sẹ́mi ó lè mọ̀ ní sọ ó lè mọ̀ ní sẹ́mi ní mò ń sẹ́ mọ̀ ń pa mùsùlùmí náà tó jẹ́ wípé dínú wa ẹ̀sìn kẹlẹ́ yẹn láwọn sí kìtàbù wa tí àtẹ̀kẹ́lẹ́ yẹn láwọn sí ẹ̀ wọ́n á bí dùn wa. هدف واحد ملة واحدة àjẹ́rẹ́ lè kọ́ lóko tó fẹ́ wọ̀ bóòwò náà nìyẹn kọ́ńdà ibi kankan lè ń bá wọn jọ lójú kọ láti jọ máa kí o àṣírí àdánwò báyìí. ilé ọmọ ìyá tí ò ń gbọ́ tí mo sọ

àdébí wa ní òun bí alọ́sùn káàdùn wà dára kó dà ẹ̀rù bá àwọn ọ̀rọ̀ fún mẹ́yì bóò ni ọ̀rọ̀ ọ̀hún mà wò ṣe ní gbẹ́yìn tọ́gbà ìjàmbá àdébí wa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ò ní àrùkọ́ àlùwà ni mo ti tọ́ nǹkan tó bá wọ̀ kọ́dà àlùwà yà ni àrùkọ́ àlùwà tó bá rẹ̀ ní ìjọba wípé lórí ìbànújẹ́ tí ń wọ̀ pẹ̀lú àjọ rẹ̀ kí lọ fẹ́ kí o ṣe pọ̀ ọlọ́run àwọn sọ bẹ́ẹ̀ kò sọ bá wọn fún àná bíbí yẹn mú ló ṣe wù ọ́ sí kí n sọ̀rọ̀ wọn. a ti wá bẹ̀rẹ̀ sí sí àlọ́sọ̀rọ̀ wa sọ fún mi pé ọ̀dà mo ti gba àdúrà lórí fún máa rẹ̀ ṣùgbọ́n yóò kì í àwọn àyè kan àbí wá sọ àyè yẹn fún àṣọ ábà wípé ìnà ráàyè umma umma umma ìfowópamọ́ ẹni mùsùlùmí gbogbo ẹ̀ bá ti gbọ́ dédé bí mo ṣe wí ẹni tọ́nà ọ̀bọ ẹni lẹ́ka ilé àdáwò fi àárọ̀ ọlọ́run ti gbàdúrà mi wípé mo fẹ́ pàtí tán sórí ihun tí mo mú wáyé bẹ́ẹ̀ni àwọn ọjà ìjà máa kò sí mọ́ ṣùgbọ́n ẹ̀yin fún màmí wà nínú àdáwò àbìdóríà ṣùgbọ́n kẹ́ ẹ tó kó láyé ẹ jẹ kó lóyà. wọ́n lọ́wọ́ jà ní ẹ̀sìn ìwọ ayọ̀ lọ́wọ́ parí ìyá àbí wàá kàkà ọ̀sán mẹ́ta níbi tí yàwó ti jẹ́ ibi ìkọ́tì ó pààyè ó pàkúpà ó kọtí èdè sí ìwé ìmọ̀ àpáyé wà wà zàlázì ọ̀pọ̀lọpọ̀ ibi tí yàwó ti ti máa ya ọ̀dọ́ ìbùsùn ní ọ̀mà jẹ́ tọ́pọ̀lọpọ̀ ó kéré ikú bọ́ọ̀lù kúrì kódà ẹlẹ́ẹ̀kẹta tá a bá wá wọ́n pa pé ààrí ààrí ààrí ilé òní lọ́dọ̀ wa káfíń náà nípa iná àpá náà gbọ́dọ̀ àwọn olóyè náà kò tí ì tó ti bòmí àtìlẹ́yìn kó tó tó ti bòmí náà àwọn òyìn ṣùgbọ́n àti wàá fẹ́lẹ́ kàkà fún mi pé wà lùgbà láàbí kí ẹ lọ́wọ́ ń pè ní búlúbúlà tí èèyàn bá tún lọ tẹ́lẹ̀ tí ò ní bọ̀ station ojú lọ́mọ ti balabala lọ́wọ́ kọ́ sọ ní pé balabala àwọn ìwádìí wọn ní jákùn pé wálé bàlá bínú ìtumọ̀ ẹ̀ wípé àdánwò tí ó ń kálukú ẹ̀ máa gé kàgẹ́ sílẹ̀ bá pọ́nba láyé kó tó túbà yọ máa kà ọ̀sẹ̀ ẹjọ́ wà lọ́ọ́ fi lẹ́nu eléyìí lọ́wọ́ ajọ́ wa padà sẹ́yìn wípé agbẹ́ta lọ́sùn káná wà náírà wípé ààwẹ̀ tá a bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn náà a bẹ̀rẹ̀ dáadáa gbogbo ẹ̀ bá bẹ̀rẹ̀ àwọn ọjọ́ sábà ní ìtẹ̀kùn orí àmọ́ subhanahu wa ta'ala kò ní í dékẹ́ ẹ̀sùnkú pàdé rẹ̀ gbogbo ẹni ẹgbẹ́rẹ́ àwẹ̀ níjọ sunday alọ́sọ̀tà yóò tó wá sí yóò tó àwọn náà sí torí ìyọ̀ gbọdọ̀ pé yóò pàdé ọlọ́run subhanahu wa ta'ala láti máa fi dàrí àwọn mùsùlùmí rú. àwọn sọ̀rọ̀ ta pé dúsù ọ̀rọ̀ náà bá wá wọlé èyí táwa náà pín bẹ̀ náà nìyẹn èyí táwa ti kí ni o bàbá bínú tiwa náà dáàbò pín kọ́dà ẹlòmíì táwọn èèyàn ń fojú wò mí pé àbí àáfàá ni pé òkú sílẹ̀ kò kájọ́ màmá òun náà ó ní àìmọye táwọn èèyàn ṣe láti máa fi borí àwọn èèyàn kù tó fi wá jẹ́ wípé lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹni tó wá jẹ́ kéfèé ìwà ni wá ń gbọ́ ọ̀rọ̀ sílẹ̀ kù kẹ́yìn ọ̀la kí àgbélẹ̀ ń pè ìwà ń sọ fún kí wọ́n ní òòlù òkú èpè wọ́n ní tó fi jẹ́ wípé bíi tú ilà wà lájà gbọ́dọ̀ wọ́n sùn ẹ̀ ní ìbọn sí ẹnu bí òkú lẹ̀ ẹnu bí òkú jẹ tàbí rẹ níjọ́ náà náà ibẹ̀ wà ní kúkú àwọn òkú rẹ̀. tí a bá ní ayé oṣù ta ni màá rí látẹ̀kùn rúbíyà látẹ̀kùn rúbíyà ìlà bìrúyà ní adìrì ẹni tí wọ́n kọ̀rọ̀ fún ádìrù ní ọ̀jẹ̀ àwọn àbá wa ti ta ní jẹ́ ádìrù nínú ẹ̀sìn òun náà ni máa ń kọ́ ọmọ bìrì wájú báyìí ẹni tá a máa ń pè mùsùlùmí pé mùsùlùmí tó di rẹ̀ lóru mùsùlùmí tí ò lù tó pín lọ òní máa ń kọ́ màbìlì wáàjì báàjì gbogbo dandan máa fi ọlọ́pàá bá àìgbélé wákàtí márùn rẹ̀ èmi rọ̀mọ́tò rẹ̀ tọ́ba lọ́dọ̀ yọ̀ lọ́ káàkiri tọ́ba lọ́ yọ̀ lọ́ zaka gbogbo tọ́jà tẹ́tẹ́ ìmọ̀ ní ṣe kọ́dà wàlá yẹ fàá ẹbí rọ̀dá ètò sì tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́wọ́ ń ti lẹ ìyàmọ́ nípa ti láì ìyàtí ọ̀jẹ̀ ìyàtí òbí tó dùn lọ́kàrẹ̀ wọ ìbáṣe rẹ̀ ara rẹ̀ tí ó ń pè ní ádì lábẹ̀rẹ̀ kámú nàmímà kéèyàn ní tí wọ́n ń pè nàmímà òun náà ní nẹ́tìmù kàlámì náà báwo ìhìn ìlà bákàwé lè ìfúsáàjì dáàbì lẹ́yìn àwọn èèyàn ní tí ọ̀sẹ̀lẹ̀ kí ọ̀gá mú láti fi da ní àwọn èèyàn nàmí má yẹ eléyà tí bá ń ṣe àbí yóò wá ṣe náà kẹ̀bí ọ̀rọ̀ náà ẹ̀ ń sá ń pè lò délé àbá wọn ọ̀rọ̀ báyìí lọ́dọ̀ rẹ̀ kódà wà láwùjọ sí rọ̀ àlá sọ̀bí rọ̀ sí àwọn ẹ̀jẹ̀ wẹ́rẹ́ àìrí kò yọ ọmọ kéèké tí bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ lérí kọ́ka sílẹ̀ gbogbo àìkọ́ bàbá yóò bá tó tọ́ àbújì sẹ́mi púpọ̀ tẹ́tọ́ kama gbogbo ẹ̀dùnmá tiẹ̀ kama ti dìnnà àwọn ètò ń ka fún àwọn àgbà eh, tẹ́lọ̀ mi tẹ̀sí ọ̀wá yé gan tí ọ̀nà tó ń tọ̀ sí pé ní oṣù gbọdọ̀ bẹ́ẹ̀ tí máa ń gbogbo sí pé ẹ̀fọ́ eh, lórí ibú ọlọ́wọ́ kò sí yóò tọ́ sí o yọ gbàgbó lẹ́nu ẹ o tóró ṣeéṣe ó tún bá lọ́la kí wọ́n padà kó rẹ̀ nígbà tá ìdí okó bẹ́ẹ̀ sọ́mà yẹn ti ń yin wọ́n ni bí ọba yìí sínú ẹ̀ bá kò sí ìsinmi tẹ́lẹ̀ àbàtì ìtàn orí rẹ̀ wọ́n ìgbà ààrẹ ìbájẹ nínú ẹlẹ́ẹ̀kejì kò sì ní máa jẹ́ pé àìrí ìkórí ọmọ mi nù ẹsẹ̀ kàtàkùn rẹ̀ àwọn àbọ̀ àwọn àyẹ̀ tó yàtọ̀ nǹkan kàkọ́ ẹ̀ńtà tó pè ní adínú wà láti kọ́ ní àlùbọ̀wọ́ à ìtì ń bá mọ̀ nígbà ọmọlúwàbí rẹ̀ láwùjọ ibi tí wọ́n bí sí tí wọ́n mọ̀ láàrin ọjà ìtì ń fi máa mọ̀ gbà alákùnrin lé ìyẹn lé àtòwá àtòwá máa bá kò kaba níbi ní lọ́dọ̀ ẹ̀dá bá a ṣe ń gbélé yorùbá wa iná àbílẹ̀ gan èbó gbẹ́fọ́ náà gbogbo ti láyé sọ̀rọ̀ owó mi náà. ǹjẹ́ apá lọ́pọ̀ àti àbí wa kéèyàn ọ̀dọ́kọ̀ méjì kọ́ wá jókòó níta gbangba kọ́ máa rán pákó tàbí kọ́ lọ ọmọ nílé yìí kàga kó tóbi lé márùn sí mẹ́fà kó sì ní ọmọ ayé àwọn ẹ̀rọ gbogbo ọmọ ayé àlẹ́ báyìí. bẹ́ẹ̀ bá bọ́ kèé bá sọ̀rọ̀ kèé kèé kèé ń gbó kèé tẹ̀lé kan tó ń ti bẹ́ẹ̀ nítorí wọn ti wọn ti àwọn ẹsẹ̀ ṣùgbọ́n tí ó ti lọ́sọ̀ mẹ́rin lò tí ọkọ̀ yìí nìkan ga yọ máa ń bákò kí tàbí bọ́ọ̀mù ẹ̀jẹ̀ pọ̀pọ́ọ̀mù níbi ẹtì ń gbó de lọ́wọ́ tàbí tó fẹ́ ọ̀kadà bẹ́ẹ̀ ti di ní ní orí ìbọ̀rẹ̀ bẹ́ẹ̀ ti kú bẹ̀rẹ̀ lọ́wọ́ bọ́ọ̀rẹ̀ wọ́n báyìí àtúnyẹ́ ìbámu ọ̀wọ́ àwọn àbá àwọn ni tọ́ba jẹ́ wípé rí oṣù bá nǹkan kan bẹ tá a kọ́kọ́ lọ fi kún ádìrú nìyẹn kò sì fi tó ń sọ òsì lè jẹ́ nínú ẹ̀sìn ẹgbẹ́ abẹ́jọ́ wa fi wá àpòǹtọ̀ ní wọ́n rí oṣù lẹ́yìn àkáǹtì lẹ́kọ̀ọ́ tí èsì ìṣòfin ẹ̀rí gbé báyà ló ti pẹ́ ní Sókótó gẹ́gẹ́ ní tòótọ́ wà wọ́n ní oṣù bẹ́ẹ̀ tí èsì ìṣègbè òun ní aṣọ orí ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ rìn náà sọ ta ló mú ọ̀rọ̀ tètè wá wọ́n jẹ́ wo gbogbo tá à ń sọ kalẹ̀ yìí tí nǹkan tó bá ti yẹ bọ́ bẹ́ẹ̀ nígbà wo rẹ̀ sọ wá ní ká bọ̀gà lọ́wọ́ wà pẹ̀lú lọ́rẹ̀ tẹ̀ ló fún ẹ. nígbà tí àmírí àwọn aláìsí ní bọ èwo ló ń lá àgbà ìsírí yìí sọ ní atọ́lẹ̀ ah, ìjọ bẹ̀ wọ́n àwọn ní bọ́ rí. wọ́n wò kúwé ní kẹta ó ti jọ́ lóun kí o ó ti gbẹ́ ṣùgbọ́n gbogbo bí wọ́n ti ń tẹ̀ pẹ̀lú méjì àwọn iná wọ́n ti ibi tí náà yà gbogbo gbogbo tó bẹ́ẹ̀ ẹ̀jọba sá ẹ̀jọba nígbà yìí kí gbogbo òtútù mẹ̀kẹ́ jákè ló gbé sórí kíló kọ́rẹ́ rẹ̀ gbogbo ní ìyàwó ti sùúrù nílé. àwọn àpá àwọn ẹ̀jẹ̀ wọn ń sọ wù ẹ́ ẹ̀jọba ìdílé tó wọ́n ń bẹ tó bá ti jẹ́ pé lórí ọ̀rọ̀ rírí obìnrin wọ́n wà ẹ̀dá ní ojú ẹ̀ gbogbo ní ẹbí lọ wà sí àwọn òjìnà sí náà ọwọ́ àwọn òbí lè ta ẹ̀jẹ̀ náà rí oṣù yẹn wà ó ní mo rí bí mo ṣe ń wo gíláàsì mi ó sọ fún ìdè lò gíláàsì òbí ta olórí náà bẹ́ẹ̀ ni ìrẹ́dáadáa ìrẹ́dáadáa kò kò kò kò kò gbogbo náà kà wẹ́lì ó ń pẹ́ sára rẹ̀ ṣùgbọ́n tó lò wọ́n rí èyí tí àwọn ẹgbẹ́ ó sì wù ú ẹni tó súnmọ́ òun kó dégò kò sì dégò ó sì ń kó orí ti bẹ́ẹ̀ sẹ́mà ní ti bẹ́ẹ̀ lórí tó irú ẹni yẹn ó dá ó sílá rẹ̀ eléyìí ni wọ́n ń sàájọ títí títí tí wọ́n sọ fún wa ṣùgbọ́n àtijọ́ yé wa wípé ìyà tí ń jẹ́ tí ó sì ní kó bẹ́ àti tá a bá padà òun náà ni àní báwùsà sí èmi náà fi rẹ̀ náà bàbá ètò ìlú awúdá náà fi ó ti kó wọn ní báyìí bá ti tó sì jẹ́ wípé ẹ̀sìn tó wá pọ̀ dáa lọ́jọ́ máa yá tó sì jẹ́ wípé ìjọ máa yá téèyàn ọ̀bá ti gbẹjẹ́ mùsùlùmí nínú ẹbí mùsùlùmí ìta gbogbo dáadáa tọ́pọ̀ àti ìṣọ̀kan tó ní agbára níbẹ̀ láàrin wa àti ẹ̀ ju ẹsẹ̀ jọ bí ìpapọ̀ lọ. wọ́n ti darí rẹ̀. bọ́ọ̀dù náà akásùkì ìtara lórí àwọn tí ń dáwọ́ aláìní náà lẹ́ẹ̀ ó ní gbọ́dọ̀ pé nígbàlẹ̀ bí yóò sàwùdí là ń fàwẹ̀ wá tẹ̀lé o ara ìmọ̀kan náà ara kí ni o ara àìmọ̀kan nítorí wípé tí wọ́n bá bí wọn pé kí wọ́n tẹ̀lé ìṣẹ́ báwọn ó yẹ torí pé sàwùdí ni bí wọn ti wá gbọ́ padà pé sòwòdí yà òòlù torí pé òní olóòtú wọ́n tẹ̀lé mẹ́fà àwọn wọ́n tẹ̀lé mẹ́fà àwọn òṣù hasan ìdúró oṣù ìgbà tí wọ́n sì ń gbà wọ oṣù sí i ẹlẹ́fẹ́ papọ̀ pẹ̀lú sùnù níyà ní ìsìn bá a ti sọ̀rọ̀ náà àwọn ń retí kí ó rọ̀ ọwọ́ ní ìsìn kí wọ́n ti wọlé wọ́n ti kí túmọ̀ dárí wọ́n ti já túmọ̀ dárí láyé. wọ́n ń retí kíkí ni o kí ó kọ̀rọ̀ ìfọ́sí kí ni ọyọ̀ kákíyè sára dáadáa ní ilé ṣùgbọ́n tó wà ń bẹ̀ta fẹ́ẹ́ fi kọ́ lọ́wọ́ abátúbà àwọn kan tí wọ́n ń ṣe ìdá ọ̀rọ̀ ìlú láàrin àwọn èèyàn táwọn èèyàn tó wá pé mo tó sì ní àbá àlẹ́ ni yìí àwọn bàbá tó kò àwọn bàbá ní òòlù fún àwọn wọn ní kájẹ́ ìmọ̀ wa ní gàgà gbà wọ́n tó ti dẹ̀ tí ń jókòó sí sọ fún ẹ̀sìn ìbáwọ̀ ìyẹn lónà táwọn èèyàn sì wá ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ àwọn afẹ́ pàkíyèsí wa fẹ́ tí ọ̀rọ̀ ẹ̀sìn bá ti dàbó ti dáhùn yìí àti tí àwọn tí wọ́n ń dọ́gbọ́n lu tí wọ́n fẹ́ ọjà tí wọ́n dàbí ẹni pé ń rí bẹ́ẹ̀ náà lójú wa ó kálukú kọ́ wá gbára rẹ̀ yírí tí n bá sọ pé mo fi ẹ̀sìn mi tẹ̀lé ẹnìkan ìjẹ́ tí mo fi torí ẹ̀sìn mi tẹ̀lé táyé bẹ́ẹ̀ tí ọba ti sí ayé nù rẹ̀ ó tọ̀ sí kúrò yìí kápá yé bá ti wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ dé ẹ̀yìn ọ̀rọ̀ gẹ́gẹ́ bá ní ìjọba lọ gẹ́gẹ́ ìjọba ìjọba ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ́dún tó fi bẹ́ẹ̀ wọ̀ sí níyàwó wàhálà nìyẹn kápẹ́ ló jẹ́ ọ tẹ̀lé wọn lórí nǹkan o tí wọn náà sì gba òdodo padà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí pọ́blẹ́mù lè ní o àtúntò sọ gbogbo ẹni tí èèyàn bá lè lẹ ẹ̀sìn rẹ̀ mọ́ gbà ìṣáàbù ní ma ẹni tó bá ti sọ ní ma ní tó bá ti jẹ́ kó ti lọ rè lọ́wọ́ ọ̀lẹ́ ayé kéèyàn ò kí èsàrà wípé òun lọ́ fẹ́ gbàdúrà jàmá rẹ̀ fún ẹ̀ lẹ́yìn náà àwọn afáwọn apàdà pé rọ̀mọ̀dọ́ gangan ni rọ̀mọ̀dọ́n gangan ni jẹ́ kí ni ìtumọ̀ sọ́wọ́ abẹ́ gbọ́ yé torí bá a bá ti lè gbọ́ yé yọ alájọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà yóò wo ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ṣèǹtọ́ mi dálẹ̀ nínú àwọn ìwà yóò wò sàn nínú èdè lọ́wọ́ wa ìdí jẹ́ sọ́wọ́ náà ní ìgbà ìgbóra ló ìdí ẹ̀dá kí ọmọ sí ṣùgbọ́n nínú ẹ̀sìn gangan àwọn àbúrò ní ìbáàkù maxus mìṣáàtì maxus fìzámẹ́tì maxus àṣẹ́kì maxus ojú kan náà àmì ìmọ̀lẹ́wà ìpè fún àgbàjà ákùnrin nìlá ààwẹ̀ ìdí ń pè bẹ́ẹ̀ ni al-imsak al-shurb al-akli wa shurb kéèyàn ó má jẹ àtàwọn nǹkan méjì tó tún dúró pọ̀ jíjẹ tàbí mímu bí àsopọ̀kẹ́mi àti àwọn ọ̀sẹ̀ bíbá wọn. láti ìgbà tí àlùfáàjà ti bá ti yọ nígbà yìí mi ìlú ìfàjìrì láti ìgbà tí àlùfáàjà ti bá ti yọ ìlànà ìṣàm tí tó wọ́n fi wọ̀ ní jẹ́ ń pè láàwẹ̀ lọ pẹ̀lú kí ni o because it's a good kó jẹ́ pé àìjẹun tí wọ́n bá fi ọ́ kí ló fi jẹun ìdẹ́ yóò dà èmi náà bá wẹ̀ fọlọ́ mi kẹsí náà fẹ́ àtọ̀lẹ́ kí ní ìlú yẹn fún mi. àwọn àfa ní agbọ́dọ̀ fi ibẹ̀ yẹn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n gbé definition yìí wá ṣùgbọ́n tà á kúrú wò ní ilẹ̀ èyí tó yẹ fẹ́ gbà ní tí ó sì ṣe déédéé táìpù tàbí máa ń dáwẹ̀ tí ó sì ná dáwẹ̀ fún bẹ́ẹ̀ tó inú ẹ̀ fún tàbí ó jẹ́ ní òkú ìmúrúró fún àlọ́kù àná wọ̀ tààlà lẹ́mìí pé kò jọ sí ìfọ́nà tó tí àgbàjá ìbá ti yọ títí tí tí òwò èèmọ̀ òní wọ́n ń pè ní ìgbà àwẹ̀ fún àlọ́kù àná wọ̀ tààlà kí ni ó wà á fà tí wà á gbélé ìwò yìí tí mo sì mọ̀ wípé a sínú ní five oh seven lánàá òjò wà á fi sí yóò mọ wọ́rọ̀ wọ́n ń sì wá lórí pé o pé ẹ̀yin mùsùlùmí ẹ̀ sínú ládùúgbò wa ní sisters sisters làkọ́ lọ́rọ̀ lọ́rọ̀ rẹ̀ ìtàwọn ẹ̀gbẹ́ wò kiri sínú o ìdí sì ń dá mùsùlùmí náà lẹ̀ òní wípé tẹ́lẹ̀ tí ó sàlàyé fún wọn náà ẹni tí ó sàlàyé fún wọn tí wọ́n ń pè ní màmú wọn ẹni tí ó sàlàyé fún wọn tí wọ́n ń pè ní mùhàdínù èyí tí wọ́n fẹ́ kàlà òye wọn bá ti fi ṣe ìlànà ìwé ẹni tí ò ní nǹkan tó lè bóyá abàdà kò lè bóyá abàdà ìgbà mùsùlùmí àkàkọ́ àti wọ́n àmà bíbá wọ̀ alamani yẹ́nà táwa ní bíbá wẹ̀ dọ́rọ̀ yẹ̀kọ́ لكل مسلم قادر لا لكل مسلم مكلف قادر مقيم خال من الموانئ ààwẹ̀ àwọn nǹkan tí àwọn òbí ilà àgbọ̀yé tó ti lámọ̀ wà lọ́wọ́ lọ́nà o ẹnì tí yọ gbà wẹ̀ fún Allah subhanahu wa ta'ala yọ jẹ mùsùlùmí mọ́tìlẹ́sì tí wọ́n sọ pé ẹni yìí ń gbà wẹ̀ ẹni ká bọ́dà ọ̀dà yìí nítorí kí n láì kí bàbá àjọ màdúró wa tí wọ́n kọ̀ tó ń bá bẹ̀rẹ̀ báyìí tí èèyàn kárí báyìí ní mọ̀ ọ́n bá ní gbà yóò tiẹ̀ kí ló ti yóò ti kankan náà ọlọ́run àti gbọ́ ẹ̀rọ àkọ́wà pé ọlọ́run yìí sọ̀rọ̀ aláwọ̀ yóò sàkún láláwọ̀ tiẹ̀ nígbà tí ìyàpá ti gbọ́ wípé ẹni tó fẹ́ gbáwẹ̀ fọ́sọ̀tà tó gbà lọ́wọ́ rẹ̀ mùsùlùmù ni kí wá ní ẹ̀rí wa tá a fi ní mùsùlùmù rẹ̀ tí ó gbà lọ́wọ́ fọ́sọ̀tà tó wà dára àwọn àwọn káfíù ẹni tí èèbá ti ṣe kùtù tó bá gbáwẹ̀ ọkàn òkè parọ́ ara rẹ̀ làwọn àbá àtúntò wípé láàyè ìdáhùn ààwẹ̀ à kí ìtumọ̀ láàyè ìdáhùn ìtumọ̀ rẹ̀ wípé àwọn ọ̀rọ̀ ń padà sọ́dọ̀ wa láàrú ìdíwòwò bìsọ́wọ́mì hálà kúkúrì ni táyìmù tó jẹ́ kékeré o àmì ìmúlórí búlọ́ọ̀kù yóò ọ̀gbọ́n tó gbàgbé o ọ̀gbọ́dọ̀ má gbàgbé òsì náà rẹ̀ bákan náà wà láàrú ìdíwòwò bí ọ̀gbọ́n yìí ìdá àtìlámà tọ́ba ti tún padà di mùsùlùmí èyí tó ti bọ́ fún àwẹ̀ àní sọ fún pé ọ̀gbọ̀dọ̀ má gba gbogbo ọjọ́ padà kí wá lẹ́yìn wa àwọn alọ́gbà bàbá bá ti sọnù fúnra fún àwọn wípé àwọn ìgbé dáná ṣe kẹrọ ni wà má mà náà àtúntò wà lábẹ́ ònà àbá ọ̀tún ìlà àná kábà wò lè lá wà bí rọ̀sùn kí ló dé tó fi jẹ́ pípé gbogbo tí aláwọ̀ náà tó gbọ́dọ̀ náà bàbá náà kébèrè ọlọ́run ní òun kò lè fún ọ ní ládàá rẹ̀ nítorí wípé kèké tí wọ́n jẹ́ àwọn àbọ̀ àwa ni tó bá lè jẹ́ pé ìbáàdà abéèyàn gbá wẹ̀ ṣé béèyàn lọ́gbà fúnra rẹ̀ ìbáàdà yíyọ bàtà yóò padà kú àǹfààní rẹ̀ ìbọ̀rọ̀ tó ní kẹfẹ́ lára lọ́wọ́ ṣùgbọ́n àǹfààní rẹ̀ fún lọ́sọ̀tọ̀ ẹlòmí ètò wa jẹ́ àǹfààní tó tún lọ ọ̀sẹ̀ ẹlòmí gan Allah subhanahu wa ta'ala ni ìjẹ́kẹ́tẹ̀ rí wọn ńlọ́kọ́ tiẹ̀ kó wa ní ìbára tó dé tó bẹ́ẹ̀ omi àwọn lẹ́yìn náà ihun tó tún kó bá àwọn èèyàn tó fi jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó ní ó ẹ ẹ ẹ ẹ tí wọ́n bá padà gba ìsìláàmù kí ni ẹ̀rí wa dáa fi ní àní jẹun pa pé ihun tó ti tẹ ẹ tó ọ̀gbà tẹ́lẹ̀ ọ̀ bá padà asọ̀tọ̀ pé kúlì lẹ́ni nàgbàgbà ìyẹn dàrú yóò fara wọn náà ọ̀sẹ̀ la wọ́n ti yẹ ojú ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ lọ́sọ̀rọ̀ wọ̀nyí sọ fún ẹ̀kẹ́ tẹ́ ẹ bá ti gbà síláàmù ọ̀rọ̀ ti gbó lọ́rọ̀ yín gbogbo ní ẹtí léwájú àti boríjì yìí rò ó kiri àlọ́ àti wàá mọ̀ wípé mùsùlùmí ni wọ́n ní ọba wò tọ́yìn tí èèyàn bá wá lọ́rẹ̀ tàbí a ní orí olórí orílẹ̀-èdè láfẹ̀ẹ́ tí èdè mùsùlùmí ọwọ́ a ní òfẹ́ tí àwọn ẹ̀rẹ́ ní inú ilé o ṣé mùsùlùmí lè lọ láti lọ rí jẹjẹ o wípé òun náà gan èmi gan ń bá dáwẹ̀ pẹ̀lú yín. tàbí èèyàn lọ́rẹ̀ tí èsè mùsùlùmí ọwọ́ ní òfẹ́ sí ìyàn ní kíni o ọfẹ́ sí ìyàn ní ẹnu eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ̀ ṣùgbọ́n ètò pèmí sí kí wọ́n jẹ kí n fi sí mi sí nǹkan aláàlì ni àbí èsì aláàlì ní tọ́kìlì mùsùlùmí náà ìyìn sì gbọ́dọ̀ fi ẹ́mì wípé tí ànábì sọ fi àdéhùn àbí ìwé rọ wípé máa ń fà sọ̀rọ̀ sọ ìmọ̀ ẹ bá sí aláwẹ̀ lẹ́nu òun náà gbàdéhùn ládàá rẹ̀ kọ́kọ́dọ̀ sínú ẹ̀mí ìlú wípé yóò ní ládàá kẹ̀kẹ́ lórí mi wọ́n kà jẹun àlọ́ jẹun èmi lọ sí lóṣèlú bó tiẹ̀ jẹ́ wípé ó kálukú wa náà má pé bílù wa ìṣe rí bó ṣe rí wọ́n lè má yẹ ti mẹ́ta o kẹ́ni kó fífúrà kò má jẹ́ mùsùlùmí kó má jẹ́ mùsùlùmí kó sì ní òun fẹ́ sínú fún mùsùlùmí kó wá sínú lọ́dọ̀ o gbogbo wa náà má pé kìí ṣe bí ọ̀wá sínú yọ padà padà lọ́jọ́ wájú lọ́sẹ̀sẹ̀ ní yóò tó fún ẹ̀ ìtìrẹ̀rẹ̀ jẹ ebi yọ afẹ́ yìí ṣùgbọ́n ìdí ìbá sára wọn àtàkì pè lára wọn ṣùgbọ́n mo dùn ó lè bóyá owó sí ọmọ nǹkan tí yóò yóò yóò dàgbálẹ̀ ìyẹn tó bá lẹ́yìn náà mùkálà ẹnì tí yóò gbá wẹ̀ fún Allah subhanahu wa ta'ala dáàbì ọ̀sán tó bá wọn dandan ní fún ọ yọ̀ọ́ jẹ́ ní tá ti la ẹ̀sìn bọ̀ tá a náà ti mùkálà òun náà ni ẹ̀ẹ́dọ́jọ́ wípé ó ti bàlágà lọ́kùnrin ó ti bàlágà lóbìnrin tó sì jẹ́ wípé làákàyè rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ jẹ̀mọ́ra tá a bá ti wá gbó mọ̀káláfù mọ̀káláfù nínú nínú ẹ̀sìn wa àtijọ́gbọ́ yìí bóun lẹ́nu kó sì wá fi ọ̀rọ̀ kan gbà mí ọ̀rọ̀ wo pé à ibi tá a bá yíra kí n ṣe ni nkókó tí òyìnbó kan dá mọ́nà tí òkòlù fi ń dá àwọn ẹni rí àná tẹ̀lé lópin tí yóò mọ̀ bá ti dé báyìí tí wọ́n bá láwọn gbàwé fọlọ́ ẹ̀dì ẹ̀lé wọn mọ̀ gbàwé ẹ̀ràn ilé wọn yọ̀ mọ̀ gbàwé tọ́kì ilé wọn yọ̀ mọ̀ gbàwé gbogbo owó kò ló fẹ́ sáyé owó sọ̀rọ̀ mẹ́lẹ̀ owó kò tọ́kì ìlú àbò owó pẹ̀lú ẹ̀ náà ló àbò tó bá ti ábẹ́sì kò sínú tẹ́ náà fẹ́ sínú owó sì gbogbo náà wà fún ọmọ ẹgbẹ́ tó dé èèyàn èdè dé èèyàn kan tí è bàlágà lọ́dọ̀dọ̀ yẹ kí ìjẹun náà fún ẹnì mí ọ̀wọ́ ara obìnrin ò dábìí pé a àsẹ́yìn tí ìrí ẹ̀sìn ṣe àfi tó bá ti gbé ẹran ilé ìdí bá mi gbá rẹ̀ a wà sọ fún ọ wípé tó ti bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n ń fi ọ́ tọ̀ òòlù tí èyí ti ìrí wọn jọ kìí ti wọn jọ bọ́ bá dé láti lé léyò láti fi tẹ̀sí ọlọ́wọ́ wa á lè kejì ìlú ẹjọ́ nítorí pé àwọn ọ̀pọ̀ fi kún ń pè pé kejì sọ̀rọ̀ ẹ̀sìn ààyè ibi tí ọpọlọ tí ó sì dá ọmọ ìyọ̀wà bẹ̀ kápọ́wọ́ ẹ̀sìn bá ní tọ́wọ́ sọ̀rọ̀ náà pàtàkì ọpọlọ kò lè borí ẹ̀ káwà ní wa gbogbo ọgbọ́n tó ọ̀pá dá tó lè mọ ijú ẹ̀ pọ̀ tí ń bẹ́ ní olé rẹ̀ nínú ọ̀bẹ ìjẹsà rẹ̀ bó ṣe kí ìbùn wọn tọ́ tí wọ́n fi èkùjẹ rẹ̀ ó sì sọ ọmọ tí wọn kó lọ mọdé mí kí lè dàsìkò sínú tí wọn sì ń padà ìwọ náà ó sì sínú bó ló ti má ti àwọn àtọ tí ń bẹ pẹ̀lú ẹni olé àìrà náà gbogbo ọ̀rọ̀ láì sí kẹ̀kẹ́ tó bọ́ọ̀lẹ̀ ni wọ́n máa ń wá káàkiri lásìkò ìgbà tó ń jẹ́ sáré náà bó ló ti má ti sẹ̀sẹ̀rẹ̀ ìjọ àwọn aláwọ̀ ẹni rí àná tí wọ́n wí tọ́yẹ́ pẹ́pà ní ọba ṣe ọjà náà wò rí tó wí ṣe. mọ̀kálá olùyọ́dì ẹ̀dá aláwọ̀ ẹ̀sùnbọ̀ lọ́rùn. ìdá ọmọ eke ọlọ́gbàwẹ̀ àfihànkọ àfihànkọ nípa wípé bóun ni yóò ṣe ní agbára láti máa bá ìgbà rẹ̀ òun ni. bákan náà ogun wa àti àwọn àpàdà kọ́ọ̀dì rí ẹ̀jẹ̀ ọgbọ̀rọ̀ sọ̀rọ̀ sùpánù wà dáadáa ọgbọ́dọ̀ jẹ́ ẹni tí agbára rẹ̀ gbé kèé ṣe ángíìsì kèé ṣe ẹni tó kájára táwa ni à ń pè ní ájízù nínú èdè lọ́gbàwá àwọn subhanahu wa ta'ala ọba ní kí àlàmárì kan tó lè máa dá mùsùlùmí rẹ tí ó bá ti lọ ájízù fún nǹkan èyí ó máa jẹ́ ó sì tiẹ̀ padà òní kúndùrọ̀ tí a bá ti lo bọ́ọ̀kù fún nǹkan ǹjẹ́ ọmọ ẹjọ́ kò tiẹ̀ padà kò ní kú wà kí ni ẹ̀rí wa àwọn sùkánù ọ̀dọ́ máa ń sọ̀rọ̀ sọ́kù wọn wí pé àrùn mi dáná ṣe tọ́ lọ́dẹ àwọn ọ̀nẹ̀mí ìwọ̀lápọ̀ ọ̀hún mi lọ́ àfi fún mẹ̀jáàlá mi bá mi lọ́ àfi ń wà dání. nínú sọ́kù pàápì òtò ní kí ó wọ̀rẹ̀ kí àwọn kú wà dọ́ àfi ni ọmọ jẹ́ ìdàkejì rẹ̀ ṣùgbọ́n kúndùrọ̀ ájísù ni ọmọ jẹ́ ìdàkejì rẹ̀ kílẹ̀ yìí wa àwọn sọ̀rọ̀ máa ń wà máa ká náà lọ́ọ̀rù yòrùjísàwù lè السَّمَاوَاتِ ń fi sàmáwá sọ̀rọ̀ àti áwì nígbà tó wá fẹ́ parí ayà ọba nínú òkèáyà àlímán ọ̀dìrọ̀ ọ̀wálẹ́kọ̀ọ́ yíyan ọwọ́ àlò kúdúrọ̀ omi pàdé àdìyí olò dọ́hàpù omi pàdé ìlúwa. ìgbà ẹni tí ara rẹ̀ tí ọba gbé àwọn afọ àwọn méjì a ní àdìyí zọ́nù tọ́rì òun wà á ti dùn já ìmọ̀ àìlè gbà wẹ̀ nǹkan kẹsàlẹ̀ sí mi nǹkan ilé kú òpadà tí ìlú ti gbà wẹ̀ padà àwọn olùgbẹ́lọ́tọ̀ olùlẹ́ntà rẹ̀ kẹsàlọ́ra ṣe ìbá wa ṣe tàbí onítọ̀rọ̀ afọ orí ọ̀rọ̀ padà ájísù nìyẹn ṣùgbọ́n ájísù ìkágára yìí ó lè lọ padà lásìkò pẹ̀sásìkò kejì ojú kan nù ojú kejì náà tọ́jọ́ wípé òun tiẹ̀ ẹni tó dé báyìí kò lè gba àwẹ̀ mọ́ káfíwé tẹ̀sí ti dàgbà pátápátá tàbí ìran àárẹ̀ kan ló ṣe ìran àárẹ̀ kan ló ṣe láti bàtà ara yìí ti ṣe àárín ìṣẹ́jú márùn sí mẹ́wàá nǹkan kan gbọ́dọ̀ báwọn ọdún rẹ̀ ajizu nìyẹn bákan náà ajizu yìí. nígbà míì ó lè wá pẹ̀lú wẹ́dà káfíà rẹ̀ ájísù lè wá pẹ̀lú wẹ́dà tí wẹ́dà bá gbóná ọjà bó ṣe yẹ wọn ó kéde wípé ẹni tí ọba ti wípé kí ní ṣe ń lọ yìí ara òun lè gbé ọjà wẹ̀ yọ bàbàdà lẹ́yìn ọ̀dọ́n abọ́ọ̀mù ẹ̀rí lẹ́yìn náà lápẹ̀rẹ̀ nísìnyí àwọn ìlú kan UK nineteen hours ni ọ̀bí ń gbà wọlé tó fi ń pé bíi nine thirty yẹn sínú tó o bá ti wọ̀ pẹ́rẹ́ sí nine thirty bíi sẹ bíi wákàtí márùn ló kù tábàjá yóò fi ọ̀rọ̀ lọ́wọ́ níjẹ́ mi ló mọ̀ ní fílàndì ní ìsìn twenty two hours ni ọ̀bí ń gbà wọ̀ tó o bẹ́ẹ̀ wọ̀ báyìí pẹ́rẹ́ wákàtí méjì ló kù fún wa tábàjá yóò fi yọ ní swingi twenty three hours ni ọ̀bí ń gbà wọ̀ báyìí bẹ́ẹ̀ wọ ní ìsìn pẹ́rẹ́ wákàtí kan ló kù tí ó ti ti tí àgbàjá yóò fi yọ. àwọn bíbá ti wí ìgbóná ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ní agbára kọ́nà tí ń sọ fẹ́ẹ́ kọ̀ọ̀kan ni wípé lójúmọ́ o tó o bá lè mu jù bẹ́ẹ̀ lọ mọ́mú less eight meters only litres. ìlọ́gbọ́dọ̀ sẹ́mi kò wájà wà bá ájìlì yẹn nìlọ tọ́ba yá padà ìkágara ni ṣùgbọ́n sábà rẹ̀ bá gbé káàdì lẹ́yìn àmì àbọ̀ mi lẹ́yìn padà ṣùgbọ́n afẹ́ sọ̀rọ̀ nípa ọ̀ọ́dẹ̀. àwọn àpá àwọn ẹni kìlọ̀ ojúṣe ẹni tó bá jẹ́ wípé ẹni tó dé bá tí òfin lè gbà wẹ̀ yìí bóyá ti wẹ́dà ni o ààrẹ kìkẹ́ kan ni o kankan ni o ẹni tó lè lọ padà ni ó ń tàn fà ìjà tó mìíràn yà á lò wọ́pọ̀ bá wẹ̀lẹ̀ yọ̀ ọ́ bà padà ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó òun tiẹ̀ mùsùlùmí ni ọ́ mọ̀káláfù ni ọ́ ṣùgbọ́n ájútù tó dé ájútù dáì èyí tó jẹ́ pé kò lè kó láàrin ẹ̀kọ́ bóyá ò lè lọ ni ó ti di èyí tó dúró sáré yẹn àwọn eléyìí ni ọ̀ mọ̀ ṣe fídíà ìbọ́ni ìbọ́ni àwọn agbọ́dọ̀ kí àyè kó yé yọ mọ̀ bọ́yà ìdòjúmọ́ ó ti dàgbà pọ̀ ibù la sì ti kọ́kọ́ yé ẹ̀yẹ ẹ̀rí yẹn ó sákọ̀ gán ṣùgbọ́n kò ní mọ̀ sàkọ̀rọ̀ bó o láṣẹ rí ẹnìkan tí ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ náà máa tàdúrà fún wípé ọlọ́mọba bá ń bọ́ lọ́wọ́ ọ̀tọ̀rọ̀ kòkó ní ẹ̀dá bẹ́ẹ̀ àbá gẹ́gẹ́ bó ti wá lórí wáyà àbá nígbà tí nǹkan tó lọ. ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà tó lọ sọ ayà kalẹ̀ fún alọ́sọ̀rọ̀ sọ wípé wàhálà ilẹ̀ mẹ́jọ kì í kú náà ṣé ẹ ti ráwẹ̀ tí mo ní ẹ máa gbà iná ẹ̀yin tẹ́ ẹ fún lágbára àti gbà náà bọ́ bá ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá fi ẹ gbà ẹ máa bọ́ aláìní kan lójúmọ́ fídíà ni fà fídíà wàhálà ti yòókì kó náà wò fídíà fún tọ́hárù mẹ́sìn. ìyẹn ló fà á tí sálámà ibùdó àtiwá ọ̀rọ̀ tí yà lọ́sọ̀rọ̀ náà tó ti sọ ìgbà ayé ìgbà tó sọ̀kalẹ̀ alọ́sọ̀rọ̀ ti ń sàlàyé fún wa wípé kánà náà mú kọ́ ìyàrí àwọn èèyàn gbà yẹn إن شاءوا صاموا وإن لم يشاءوا لم يصوموا ومن لم يصوم فإنه يطعم عن كل يوم مسكينا ẹni tí ó bá fẹ́ kó bá wẹ̀ ẹni tí ó bá lè gba tí ó bá fẹ́ gbá wẹ̀ gbá náà kó sọ òsì kí ni ọmọ ọ̀bọ yẹn nígbà tá a yà kọ́kọ́ sọ kalẹ̀ gangan nù ṣùgbọ́n ní ìsìn àwẹ̀ ti lọ́lọ́ o torí bí aláǹtakàrà wa sọ padà pé ó di dandan ní ìgbẹ́ni tó bá wá jẹ́ kó di dandan ajá wípé ẹ ń bá lágbára àti gbàtẹ́lẹ̀ tọ́lọ́ sọ bẹ́ẹ̀ ni àti ìṣèjọ wà ní ìsìnká àgbà wọ̀nyí tọ́ba wúwà nígbà tí ayé àkọ́kọ́ sọ̀kalẹ̀ àlèmọ́gbà rẹ̀ ṣùgbọ́n àbọ̀ ẹ̀ lójúmọ́ tọ́ba jẹ́ pé dandan rẹ̀ ti wá padà wá sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà náà ajá wípé ayé àtàkìyírù yìí ọlọ́run ti parẹ́ ní ìtumọ̀ rẹ̀ nù sẹ̀fẹ̀tà àkọ́yé náà nàá abúlé bin Abbas wà nílá Allah ọwọ́ ní ṣùgbọ́n kò lọ́sẹ̀ kù sí ọ̀sẹ̀ kù sí bí ẹni tí ájísù rẹ̀ bá jẹ́ dáhì àìlẹ́gbàá wẹ̀rẹ̀ káàrin ni ó ní ọ̀sẹ̀ kù sí bí o ìṣe àìsẹ̀bí rẹ̀ wàlúbàkàtù àìsẹ̀bí rọ̀ láwùjọ tí ìkọ́ àsọ̀wò fàìnáwùmá yóò fi ìmáàní àǹkúlì yọ̀ọ́ mìsìnà àwọn máa bọ́ aláàárẹ̀ kọ̀ àwọn máa bọ́ aláìní kọ̀ọ̀kan fọ́jọ́ kọ̀ọ̀kan lẹ́yìn tó bá jẹ́ àgbàlagbà tí ogbó ti mú débi pé kò lè gbà rẹ̀ mọ́ àbárúgbó lóbìnrin ogbó tí mo débi pé kò lè gba àwòrán yóò dẹdẹ sí ní fóònù náà dẹrẹ àrùn lọ́rùn tiẹ̀ náà ṣùgbọ́n tí ó máa jẹ́ tó wọ́n máa ṣe padà ó ní kí ni o ó ní kọ́ máa bọ́ọ̀lù lójúmọ́ àwọn àbá wa ni ní ìbò làbílẹ̀ fún àbá ti rí lẹ́yìn tá a bá wọ ayé mi sìn ààrin tọ́sọ̀ bẹ́ẹ̀ àwọn àdúgbò ló ṣe bí Allah subhanahu wa ta'ala fi jáàlà lè fi díyàtà àdínlá ìsọ̀rọ̀ àwọn subhanahu wa ta'ala ó ṣe ìmọ̀-abọ́ aláìní kọ̀ọ̀kan lójoojúmọ́ ó ṣe ní àdínlù fún àwẹ̀ kí ni wọ́n bá pè ní àdínlù tí bá pè nǹkan ní àdínlù ìtumọ̀ ni pé irú nǹkan ó gbé àdínlù àdínlù omi pé nǹkan ìtọ́jẹ tó jẹrí bákan náà nàìjíríà gbà ẹgbẹ́bọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe lé nínú àrí àdí ìwé lè gbélé iná pàdédé lágbáwá tí wọ́n wá sọ́jà à mọ̀ mọ̀ bísí ni wọ́n láti záwọ̀ ni àdí àdí ìwù mi òǹlò òǹlò òní ọba wa láti dùn àdí ìwù pàdédé lágbáwá ẹni tí èèyàn bá jọ fẹ́ ọmọ pọ̀ bí gàngàn náà bóyá ní pàǹtì òun fẹ́ àbúrò ìyàwó mi àbí ọfẹ́ ẹ̀gbọ́n ìyàwó mi èmi padà fẹ́ àbúrò ẹnì tá a jọ fẹ́ lọ kọ̀ bí kankan náà lọ́dọ̀ wa àdínù láti ọmọ ìgbéra wa gbà àdínù mi ni èmi lè mi fà ń ti ìyàwó rẹ̀ ó náà sà àdínù mi ni ustaz èmi lè mi fẹ́ gbọ́n ìyàwó wa àdínù ló sẹ́ni bá kẹ́lẹ́ náà ni àjọ yàtọ̀ àjọjọ ní nílé nílé wọn ọkọ màmí dé o bí ìyá ìyàwó mi ó ti sọ tẹ́lẹ̀ bá dé bẹ́ẹ̀ náà ni ọ̀sọ̀ tí ẹ̀tọ́ fẹ́ǹtì tàbọ̀ bá burú náà tó náà bá dé alásọ̀fẹ́ kiri bìdáyà jẹ́ alifidiyata adila nìṣọ́wọ́mì ọlọ́run ṣe ìbọ́yàn lójúmọ́ ó ṣe ní kí ni o orúurọ̀ gbòòrò fún àwẹ̀ wọ́n ṣe é bá kẹ́tẹ́ náà nìmẹ̀ńkánà kọ́ọ̀dìrọ̀ kọ́dà fún ẹni tó lágbára àti ìgbà náà tó bá wà ní pé ọlọ́run gbé kiri yẹn kú tó sọ àwọn ẹni dandan àjẹ́ wípé فإن هذا البديل باق في حق من كان عاجزا ìdí fi rọ́pò àwẹ̀ fẹ̀ntọ́ lágbára àti gbà bóun ni òde wá ní sẹ́kù fún ẹnì tí ọ̀nà gbára láti gbà àwẹ̀ ní tiẹ̀ tó náà sì ní tó tó gbọ́dọ̀ ní tí yóò ìbọn kùn lọ́rọ̀ ara rẹ̀ níwájú ọlọ́run káàdọ̀ ọ̀sán kò kíyà. Kada, kan di benci, ẹ tọ́ba jẹ́ pé ntí ò ní olè dà o ntí ò ní lọ́nù àárẹ̀ yọ ọmọ bọ́ ìlú mọ bó wà ní ìbọn yẹn kásáyé ti àdé bíbọ́ yẹn ojú méjìlá ní ojú méjìlá ní ojú àkọ́kọ́ ni wípé kéèyàn tó ṣe ń jẹ tó ń dà máa pè olè yóò yàn kò gbè fún yàn kọjú òkè sísè ṣùgbọ́n gbogbo ẹ̀ jókòó ẹ̀ kan náà là ń sọ o kété pé yóò bọ̀ ní sáàyì yóò tó bọ̀ ní ìsinú o fìdí àkọ́ o torí pé nígbà abẹ́ ti bọ́ yẹn gan ó lòdì wọ̀nú ẹ̀sìn ó kí ni o ó lòdì wọ̀n nínú ẹ̀sìn náà àwọn akọ̀ tọ́gbọ́n wa jẹ́ wípé èèyàn ògbóúnjẹ ó ń tọ̀ ntí ọ̀nà ọ̀sìn lọ́fẹ́ fún gbèsè kí ni ó kù. yóò wà fún ẹni ní kí ni o ní rúkú sọ mọ́tù kan mọ́tù kan mọ́tù kan sì rè ọ jẹ́ one over four sọ́ọ̀rù àdábáwí àbí mọ́tù àdábáwí kí wàá ní déédéé rẹ̀ sọ́ọ̀wù ànábáwí kan téèyàn bá fi wọn ráìsì lọ́dà ní ìsìn yóò fún wa ní kílò méjì àti forty grams two kilo forty grams ó ní asọ́ọ̀rù ànábáwí kan àwa ní ìdí ní kílò ní gram gbé gíráàmù la fẹ́ fi wọn kíní yìí o yóò fún wa ní two thousand forty grams tàbá wọ́n ní two thousand forty grams ni ó fún wa a sì ní one over four rẹ̀ àjẹpẹ́ five hundred ten grams la ní ìtàbẹ́ wọn tí ìyàwó wa ń wọ five hundred and ten grams ní ráìsì lẹ́wà ní kankan ní tí ó jẹ́ wípé wọ́n èdè ìṣe àwọn àfáà ní ẹ ń bá wọn mú eléyìí kéétí ìṣe dídíyà rẹ̀ náà o mọ̀ á kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́sà pamọ́ tó bá wá jẹ́ pé irú tí mo fẹ́ gbé fẹ́ ni tó bá ti náwó máa fẹ́rẹ́ jẹ ọ̀bẹ̀rẹ̀ fún un káfí ẹja máa ń bá a lọ ẹ wà ní èyí ò ní lọ èyí wọn mú tuba ní kílókọ rẹ ní èlùbọ ọwọ́ agbègbè yẹn ẹ dàpọ̀ tá a bá ro èlùbọ tán ṣé omi la máa ń fi rún kí wàá wulẹ̀ má dara àmì láàbò gan kí ni sẹ́yìn jẹ èèyàn lè ṣe mẹ́rin náà àti àti àti ẹ̀kọ́ wúra fún ẹlẹ́kọ̀ọ́ ẹni ọ̀kan kí ẹ̀ka kìí náà gbà ní bílù náà ṣe rí náà téèyàn ọ̀bà fẹ́ ṣe àkùsí mẹ́mẹ́ǹkẹ̀ ẹ̀kọ́ kan kò ló yẹ nílé o téèyàn náà bá wò gbà kan náà àná ọ̀gbọ̀n yín náà kì í ṣe ṣe pé ẹ bá yàn ló ń bá ló gbé ọ sórí gẹ́gẹ́dẹ́lẹ̀ kí ni àyìn ọlọ́run lè lò mo lè pẹ́ kọ̀ọ̀kan méjì èèyàn gbọ́dọ̀ dẹ̀ wọlé nítorí ẹ̀sìn ni séèyàn ọ̀mọ ìtumọ̀ séèyàn ń sọ ni ìtumọ̀ tí mo fún ẹni yìí dípò kí n má jẹ́ kí n má mú látàárọ̀ dalẹ́ o ti kúrò lọ́wọ́ mi báyìí kápẹ́rú wẹ̀ ìbá ń bẹ̀lẹ́ mi èèyàn kọ́dà èèyàn ọ̀pọ̀ téèyàn náà ká ẹni yìí gan yóò tó ní ìgbẹ́ ìgbé fúfẹ́ lórí akẹ́kọ̀ọ́ àtọ̀lẹ̀ fi ọ̀kẹ́kọ̀ọ́ fi mẹ́rin kan ọ̀ọ̀lẹ̀ tó bá tóbi torí àfikọ̀rọ̀ pé fún lọ́ọ̀lẹ̀ mẹ́ta bí náà sọ́ọ̀lẹ̀ báyìí náà ọ̀lẹ̀ kan náà ni ọ̀tẹ̀ ní èkó ti fi inú ọ̀rà bó sọ̀lẹ̀ tí ó fi báyìí ọ̀lẹ̀ kan náà ni ọ̀dẹ̀ tá a ní ọ̀rọ̀ mọ́kò nítumọ̀ lẹ́lẹ́ mú bíi mẹ́ta kẹ̀kẹ́ kọ̀ mẹ́rin fún tó bá sì jẹ́ ìgbé àmàlà ni ìyẹn náà lọ bí ìka ntí kéńdé lè jẹ ni nínú ọ̀rọ̀ àmàlà kẹ̀kẹ́ wọ́n ti ń dá nílé ọlámùlà ìgbàfọ́ ẹyọ kan ilé òbí bẹ̀ pé wọ́n mú wọn bu ẹgbẹ̀rún sí lónìí kó wọ́n o tí ìyẹn bá wà lọ́ra yìí olóúnjẹ náà tó bá ti kò tí ì pèsè ló ń jẹ àti káwọn kan báyìí báyìí báyìí kọ́ wà bẹ́ẹ̀ kí nǹkan náà kọ́ wà bẹ́ẹ̀ ló ń táwọn sọ nìyẹn. sí ìyàwó alẹ́ bọ́ọ̀yàn alẹ́ ṣáájú kí ọ̀sán tó wò lówó dé pé ọ̀rọ̀ tẹ̀mí púpọ̀ pé báyà mọ́ sàrí àbí nìṣá rẹ̀ ààrẹ ti wà. mo lè ra àwọn àì máa ṣe báyìí kọ̀ọ̀tà sí ẹnì kí ń lọ rè é kó mọ̀ ẹ̀ka ẹ̀sìn náà láti tẹ̀lé ọlọ́run fún bọ́ọ̀lù olówó ẹ̀lọ́ lé mi lọ́pẹ́ ló gbọ́ ẹ̀ka gbèsòrò mi yàkú yàkú ọ̀dà lẹ́sìn ẹ̀lọ́ bí ọ̀gá ó ti tẹ̀lé ọ̀dà ké tó pé ọmọ ẹ̀sìn kì í sọ̀rọ̀ tó pété ló gbé làákàyè bá ní ah, kò sí kí lèmi àti àjọ máa fẹ́ làákàyè tẹ̀sí àjọ àwọn àti ìbàkọ̀ kò ní láì mú báyìí ìkẹ́kẹ́ òṣòṣò náà ní bá ti kí òwò òwò méjì méjì lẹ́yìn mẹ́gbẹ̀ẹ́ nìkan ní kí mẹ́ta afáàkì ajá ń dáwọ̀ ìlà àwọn fúlọ́ọ̀dì mọ́lẹ́yìn lórí ẹ̀ ẹ̀rí wò lẹ́yìn tí náà ẹ̀dùnàkẹ́ yìí fúnra náà ni ẹ̀rí ni nígbà tó ní sọ fún abẹ́rẹ́ tó lọ́dún lọ́dún pé kó ní dúnìá kan ní kábọ̀ yìí ni kó ọba ti wà láyé bí bí àjòjì ni ó ti wà fẹ́ tó o ti tó ayé di àjò náà nìyẹn tó o ti gbéra mi pé mo wà ní àjò màá ń sè kókó mo ní ma ti kó tù ní èwú láyé ṣé ẹ mọ̀ pé o ní sọ́kà nínú àká ìṣe àwọn àpadà bá fẹsẹ̀ jọ wípé ṣé n tájà bíbí ni ìjẹun sọ ni pé mọ́wọ́ wà máa yá ayé máa lò bẹ́ẹ̀ ní ìlò pé kò sígbà tó ò lè lọ èdè ọ̀sọ̀nù wọn ò sọ fún ọ wípé ìwà láyé náà àwọn aráàlú tó sọ wà láyé sí ìlú yẹn sáré ìrìnàjò padà kùdú ọ̀rọ̀ lé tòótọ́ àgbòtìyàn náà ní ìlú náà wípé ó ò ní ọ ò ní tán ó ò ní rálì ó wò ó tún ọgbẹ́ ìdè padà ṣùgbọ́n àdúrà ẹ̀sìn wo ló ti ń gbà nígbà tó di ó ní ìsìlámù padà bóyá ló ti ṣe wá ní kíkẹ́ ìjáde láyé tọ́ba wà láti ó bó ti ṣe kì tọ́ba wà ní ó bó ti ṣe kì ìmọ̀ gbiná. ṣé kọ̀wá gbọ́ ohun tó sọ fún wọn tí wọ́n fẹ́ mú ẹ̀rí bẹ́ẹ̀ wípé àjòláyé fún ọ sànàbí tó sọ wà kọ̀wá ayé débi tó sọ tòmùtọ́ ọ̀rọ̀ yóò segin ní òbí òbí rẹ̀. inṣàlá rahman àti ma fídíì àbá yìí so ntí èèyàn mọ̀ fún aláìní lójoojúmọ́ nù ṣùgbọ́n ìkan wa méjì wa ń bẹ tó dáa tó bá wúyàn èèyàn lè mú kan tó bá wúyàn èèyàn lè fi kejì lẹ̀ kí nìkan náà sọ eléyìí ọ̀sà ọ̀rọ̀ náà di ẹ̀gbọ́dọ̀ náà kò rí ara tọ́ba ń wúyàn lẹ́nu tó ti mọ̀ pé ààrẹ òun lè lọ ńlá ń tà ń sọ yìí o àwọn àtẹ̀tẹ̀ ààrẹ yọ̀nà yọ̀ ọ̀pá padà ní o onímọ̀ fi fi gbẹ́mẹ́tì gbẹ́mẹ́ta tọ́ba ọ̀yàn o fàyíǹtì àti mílíọ̀nù ẹ̀kọ́ lè léyìn o ṣùgbọ́n tí ààrẹ rẹ̀ ò ní lọ mo bá a dájọ́ pé kó kúlẹ̀ nílé gbà wẹ̀ ìlà ń sọ o ní bọ́ọ̀yàn rẹ̀ àti táwọn òjò tọ́jà pé nígbà táwọn ìbá wa lọ tán èmi ó bu àwọn èèyàn papọ̀ ní káàsì lẹ́ẹ̀kan náà gẹ́gẹ́ bí fíìmù Anas ibn Malik rọ́bì alábàbọ̀ bó ṣe máa ń ṣe nìyẹn sọ àbíyẹn jẹ̀yìn ojú kan ojú kejì èèyàn sì lè máa bọ́ aláìní níbi ojú ọ̀pọ̀ kí àwọn akáko lè yàgò pé bóyá wọ́n aláìní tá a bá sọ pé ìyàn aláìní àwa lè wò pé àtúntì lè ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ wọn wàlẹ́ òní ṣẹlẹ̀ torí ìlú àtàwọn ibì kọ̀ọ̀kan ní ti ń dàbí ẹgbẹ́ àwọn ìlú mi bẹ̀tẹ̀ pé bí ìgbà tí àgbàjá àti ayé tẹ̀tẹ̀ là ìnà wà bẹ̀. tètè ní ọdún kan ní sòdíyà mọ̀ ń ti ọjà bọ̀ mo bá rí ọkùnrin kan wọ́n tàn gbàgbé sáwọ́dà àtàkì àwọn ń wọ̀ pẹ́ lọ́kọ́gbọ́n náà á ní gbogbo ìgbà wọn à nàìjíríà ní ìmọ̀lẹ́ àwọn ọ̀dẹ́gà wa nàìjíríà tó ká kí ara àtúrà yìí ó túbọ̀ ìdókítà tó yìí bó ṣe sí ẹ̀yìn ọkọ̀ rẹ̀ lọ ó ti di ráìsì ní déédéé tí àfi máa yọ zakatu fitiri nígbà bẹ́ẹ̀ pé kí n dákun kí n bó òkú gbogbo ẹ̀ kí n kó gbogbo ẹ̀ ó ní wà láì ọlọ́run orí orí nígbà yọ ẹ̀ àtàwọn òbí rìn lóhùn rẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ ọ̀. Gbèdé sáwọn mi yàn black tàbí ṣé Áfíríkà ni Áfíríkà ni. Ala kulli ìdáhùn yẹn yàrá ìgbà rahman ibi tá a ti gbé kútúbà torí ẹ̀ àti gbé kútúbà náà tẹ́lẹ̀ ibi tá a ti gbé níjọ́ mẹ́jọ ó ní mùkímí kútúbà náà àti kò mẹ́wò yóò jẹ́ tí tí tí ọwọ́ àlè ilé nǹkankan tó ṣe àjò tí ìbáwá jẹ́ ìrìn àjò àkọjá láàárẹ̀ bóòlù àti bẹ́ẹ̀ ti jáwó lórí ọ̀rọ̀ àwẹ̀ tiwọn nígbà wọn bá wẹ̀ kúrò bá wẹ̀ خصوصية شخصية كل التغيير خصوصية نوعية كل التغيير إن شاء الله فيها وفاة ومين سنو يسي يجوله بإذن الله يوجد القرآن إبداد دين الله سبحانه وتعالى من دي أجاو الدنو من دي وجه كل رسالي أسنيو جنو سلقي عقيد القرآن دعو سألوا كي سوى لوا كي يدوره من لوا كي يدوره لا حول ولا قوة إلا بالله الحمد لله الحمد لله الذي خلق الخلق الإلهات وقعده هذا بصيام شهر رمضان ليكفر به ذنوبنا احمده واجلله وافعل واهله ولا احصي ثمن عليه بل هو سبحانه وتعالى كما اثنى على نفسي واصلي واصلي على المبعوث رحمه للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا